بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة يا رب زدنا علما وفهما يا كاشف المشكلات ويا عالم الخفيات اكشف الحجب عن وجوهنا في هذا المعنى حتى اطلع على حقيقة هذه المسائل واحفظنا عن الخطأ والضلال وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب اللهم إني أشهد أن هذا كتابك المنزل من عندك على رسولك محمد بن عبد الله وكلامك الناطق على لسان نبيك جعلته هاديا منك إلى خلقك وحبلا متصلا فيما بينك وبين عبادك اللهم إني نظرت كتابك واجعل اللهم نظري فيه عبادة وقراءتي فيه فكرا وفكري فيه اعتبارا واجعلني ممن اتعظ ببيان مواعدك فيه واجتنب ماسيك ولا تتبع عند قراءتي على سمعي ولا تجعل على بصري كشاوة ولا تجعل قراءتي قراءة لا تدبر فيها بل جعلني أتدبر آياته وأحكامه آخذا بشرائع دينك ولا تجعل قراءتي فيه غفلة ولا قراءتي هدرا إنك أنت الرؤوف الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضاً ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنما كن إنما نحن مستهزئون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 òun ni ọba tí a dúpẹ́ fún rọmọdọ́nà 1437 òun di mẹ́ta lónìí gbogbo àwa tí à ń gba àwẹ̀ náà ọlọ́run jẹ́ ká bá ẹ̀san rẹ̀ níjọ́ gbogbo gbogbo àwọn tí mọ́nì wọn tí wọ́n lọlẹ̀ tí wọn ò tí lè máa gba àwẹ̀ ìmánì tó péye ọlọ́ba ni fún àwọn náà tó lóòfúkẹ́ bákan náà abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo nínú àánú rẹ̀ bí náà bí a ṣe rí ìbẹ̀rẹ̀ rẹ̀ kọ́lọ̀n jẹ́ kárí òpin ọwá síwá lọ́wọ́ àlìjánà lọ́wọ́ aná ọ̀rọ̀ àwọn òun là ń ṣàlàyé lọ a dẹ̀ ti jẹ́ kó yé wa pé àwọn mùnáfìkì èèyàn bú ni wọ́n sọ̀bẹ̀sẹ̀lú ni wọ́n olójú èjì ni wọ́n wọ́n máa ṣe bí ẹni páwọn gbọ́ lọ́hùn gbọ́ ṣùgbọ́n wọn èso olùgbàgbọ́ òdodo wọ́n ó fara jọ àwa mùsùlùmí òdodo ṣùgbọ́n wọn èé sara wa àwọn mùnáfìkì yìí aburú wọn tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé wọ́n dá ìmọ̀ye ète sànàbíwá Muhammad sallallahu alaihi wasallam kódà wọ́n ti kọ́ mọ ogun kúrò lẹ́yìn ànábì rí tí wọ́n kó àwọn èèyàn kúrò lẹ́yìn ànábì rí ìwọ náà fẹ́ lọ jagun ìwọ náà fẹ́ burú àwọn mọ̀náfíkì ibi tọ́rọ̀ wọn burú dé wọn a máa fọlọ́run búra lórí irọ́ ويحلفون على الكذب وهم يعلمون àbọ̀ àá padà bọ̀ wá sọ tó fi máa dámọ̀ náà fi kí mà tí wọn náà ó lè sọ́ra kọ́ ọ má bàa jẹ́ ọ̀kan nínú mùnáfìkì jama tó bá rí bẹ́ẹ̀ ká gbìyànjú ká farabalẹ̀ ká gbọ́ àwọn nǹkan tọ́lọ́mọba àlékè ọlá tó sọ nípa àwọn oníjẹ́ mùnáfìkì kágbọ́ nǹkan tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ nípa àwọn oníjẹ́ mọ̀náfìkì kágbọ́ àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn mọ̀náfìkì ibi tá a dúró sí lánàá òun ni àlàyé èyí tí alhafid almufassiru aljalil alimam ibn kathir wọ́n ń fún wa ìtàn bí mùnáfì kí ṣe bẹ̀rẹ̀ nínú ìlú àtẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àti sọ lánàá pé ànábì lo ogójì ọdún lẹ́ni tọ́já sí wípé kò tí ìdàná bí ọlọ́run ìgbà tó wá di 40 years ó dàná bí ọlọ́run ìyẹn jẹ́ ìpele alákọ̀ọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì ó lo ọdún mẹ́tàlá nílùú Mẹ́kà ọdún mẹ́tàlá tó lò yẹ yọ́ ọ̀dà kọ́ farabalẹ̀ kọ́ mọ́mọ́ wù báyìí kọ́ mọ́mọ́ wù báyìí kọ́ farabalẹ̀ gbálàyé kùránì ọlọ́ ọdún mẹ́tàlá tó lò yìí nínú ìlú Mẹ́kà ìlú tí wọ́n bí sí ìlú bàbá rẹ̀ ọdún mẹ́tàlá yìí ló fi ń jíṣẹ́ ọlọ́run fáwọn ará Mẹ́kà ẹgbà tọlọ́run ẹnígbàgbọ́ òdodo nínú ọ̀tọ̀ ọlọ́run ẹgbà pé ìsìláàmù lẹ̀sìn ọlọ́run ẹgbà pánàbí ọlọ́run ni mò ń ṣe pé èèyàn díẹ̀ òun lọ́gbà náàbí ìwà gbọ́ sallallahu alaihi wasallam tó bá tún wá rí bẹ́ẹ̀ anábì tún lo ọdún mẹ́wàá míì lẹ́yìn ìgbà tó pò nílùú Mákà tán ó ṣe ìjírá lọ sí Madina ó wá lo ọdún mẹ́tàlá ní Madina ìyẹn la sọ pé gbogbo ọjọ́ orí ànábì ọjọ́ 63 ọdún mẹ́tàlélọ́gọ́ta ànábì ọlọ́run ṣùgbọ́n mùnáfìkí ọdún mẹ́tàlá àkọ́kọ́ èyí tó lò ní maka mo fẹ́ ká farabalẹ̀ torí mo fẹ́ fa àwọn kòmó òkun ayọ sórí ńláṣẹ máa ń ṣàlàyé fáwọn èèyàn so rẹni tó bá ní training Islam <clears throat> tẹ́ríbíyà ìsìlámíyà sọ̀híyà ẹni tó bá já sí pé tírẹ́nì kùránì àti súnà ni wọ́n fún kí èsè wípé tírẹ́nì mùnáfìkì yóò máa gbọ́rọ̀ àáfàá ayé yóò wà gbé lọ ọ̀dọ̀ àáfàá bí àáfàá bí ẹ̀gbọ́n tá àáfàá ayé sọ ni ọyẹ ẹsẹ rọ́ọ̀dù fún àbí kí láyé oríṣi tá àáfàá ayé sọ yẹn gan-an kèé ṣe pọ́fẹ́ lọ gbọ́rọ̀ ọlọ́run ẹ̀rọ ló ń ṣe kí ni o òun ló ń wá kí irú ẹni bí ò ní jẹ́ mọ́mí ní òdodo so ráhùn tánà bí àsálàm tó trè nílùú mọ́kà wọ́n farabalẹ̀ fún tẹ́rìbíyà wọ́n farabalẹ̀ fún ẹ̀kọ́ wọ́n kẹ́kọ̀ọ́ tó yé koro lẹ́nu ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe ìsìláàmù nítorí ìtọ́lọ́run wọ́n ṣe nítorí ìkan lè jó lórí wọ́n ṣe nítorí ìkan lè ríyàwó fẹ́ wọ́n ṣe nítorí ìkan lè kọ́lé wọ́n ṣe nítorí ìkan lè gbọmọ́tò wọ́n ṣe ìsìláàmù nítorí ìtọ́lọ́run ẹ̀ka ṣoṣo àwọn èèyàn yìí tọ́jẹ́ pànábì lóore wọn gbogbo wọn lọ́yẹ̀ ni ọlọ́run kò sí mọ̀nábì kankan nínú wọn ṣùgbọ́n nígbà tá a dé Màdínà aláwọn ọ̀nà méjì kan àwọn náà ni Mẹdínà sọ́ọ̀rán tí ó pọ̀ wọn àwọn ìran kílà pè wọ́n o ìran Aus àti Khazraj sórí àwọn Aus àti Khazraj àwọn Yẹ̀wúdí àwọn Jews àwọn náà ń bẹ ní Mẹdínà a ní tó gbé wọn dé Mẹdínà òun ni tán ti rí nínú tíra wọn pé òjíṣẹ́ Ọlọ́run ọba kan ń bọ̀ òjíṣẹ́ ẹ̀kan ìran lárúbáwá ló máa jẹ́ wọn àti ìmọ̀ pé lárúbáwá ni ṣùgbọ́n bí tọ́lọ́hún ti gbé jáde erékùsù ilẹ̀ lárúbáwá ni Arabian Peninsula ìyẹn wá jẹ́ kẹ́stọ́dì sórí àwọn Yẹ̀wúdí wàláhì wọn ọ̀bá sórí ire ká ní wọ́n bá lọ tẹ̀lé tọ́lọ́hún ṣùgbọ́n lọ́n bínú sí wọn rẹ́rí nígbà gbùdú bí àlẹ́ yìí wàláhì àwọn àfáà ẹnu wọn àwọn àfóńtẹ̀ sí ìrì ẹnu wọn kò pé alìmọ̀gìdúgbẹ̀ àlè àwọn tọ́lọ ń bínú sí làwọn yẹ̀wùdí torí yẹ̀wùdí wọ́n nímọ̀ ṣùgbọ́n wọn àlò máa wọn ìwọ tí wọn náà bá ń gbọ́ wà sí ọ̀nà ilé kéwù òun ló já ọwá sí rádaràda yẹ̀wùdí ni ọ́ yẹ̀wùdí nímọ̀ wọn ta kò mọ̀ wọn àlò tọ́wà náà mọ̀ sọ́wọ́rọ̀ àwọn nàṣàrà àwọn kírísítẹ̀n ó yẹ káàánú wọn máa ṣèyẹ̀wà láì olódo làwọn kírísítẹ̀n wọn à nímọ̀ kankan ìmọ̀ ẹ̀sìn là ń sọ èyàn lè jẹ́ pòfẹ́sọ̀ kó jẹ́ kírísítẹ́nì o ó lè jẹ́ dọ́kítà ṣùgbọ́n mẹ́ẹ̀sìn báíbù òye kírísítẹ́nì tó o bá rí pásítọ̀ tó bá ní pé báíbù yé òun kó gbé báíbù wà kájọ wá fi nǹkan ara wa ó rí pé yóò sùn ó ń bẹ́nu bíbélì pé gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni ọ̀kan ṣoṣo tí ò lè di èjì ṣoṣo kò lè di ẹ̀ta ṣoṣo gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run ọba wa òun ò rí parẹ́dò ni o ọ ń bẹ ní máàkì twelve tí ọba yí ọ bíbélì ń bẹ lórí fóònù tèmi bí báyìí fi rìnlẹ̀ pé kúlì húwà lọ́wọ́ wàláì kiri yó olódo ni kiri yó wàláì olódo aláìmọ̀ nǹkan kan bíbélì ò yé wọn tó ọba báwọn èèyàn bíi dr dawud àwọn alágbàtọ́ tó wájú pẹ̀jọ àwọn bíi yusuf adépọ̀jù akadi bá bá fi bíbélì yẹn wọ́n àti pásítọ̀ yọ̀ ibi inú wọn tí ọ̀kà nínú bíbélì á fi hàn ìmí ọ̀mọ̀ pé láwàní bẹnu bíbélì láwàní kéèyàn ó láwàní kóbìnrin ó borí ọ̀nbẹ́nu bíbélì kéèyàn sálùwàlà ọ̀nbẹ́nu bíbélì kéèyàn ọmọ jẹrẹ ẹlẹ́dẹ̀ ọ̀nbẹ́nu bíbélì ṣùgbọ́n àwọn kiri yóò ní wà ládọ̀ọ̀lì àwọn sọnù wọ́n ṣìnà torí wọn ló tọ́wà nù bíbélì wọ́n wá ń pọ́lọ́ ní mẹ́ta lọ́kan wọ́n wá pe Jésù lọ́mọ Ọlọ́run wọ́n tún wá ń pe jésù lọ́lọ́run ẹ tún wá ní jésù jíǹde ó kú ẹni tí ọ̀dẹ̀ kú jésù òkú ànábì ìsá òkú wọn ẹ̀dẹ̀ kan má gbélébù ọ̀dẹ̀ jíǹde kankan irọ́ lẹ pa ọ̀dà tẹ́ ẹ bá wá lókun jọ friday ẹ̀ ń pè ní good friday ẹ ló dídìde jọ monday ìbéèrè ẹ sì lọ́lọ́run tó ni ta ló darí ayé ń sátidé ta ló darí ayé ń sunday àwọn olùwàláì olódò ni christian kiri yóò mọ báìbù rẹ wọn àmọ nǹkan kan báìbù bò yé wọn so àwọn fèrèsì àwọn àmọ́ àwọn ṣe comparative lecture bible tí ò yọ wọ́sàgbé wa gbogbo bí ó wà nínú bẹ́ẹ̀ ní ìmọ̀ bọ́ sí tí ìmọ̀ fi hàn ní ẹ̀sìn ìwọ tó bá tún lọ sọ́ọ̀sì ọkẹ̀ tí ìyá jẹra rẹ wà lẹ́ ọlọ́ọ̀dọ̀ àwọn tí ń fìtọ̀ fọ́gbẹ̀ ọlọ́ọ̀dọ̀ àwọn asúmọ́tà àbá ọ̀dọ̀ àwọn tí ń pe jésù lọ́lọ́ tí wọ́n sì ní jésù tó kú jọ friday wọ́n ló tó jí monday ẹni tẹ́ ẹ pè lọ́lọ́ ló tó kú yẹn ó tó jí ọ̀dà ń gbọ̀ wá kú ta ní darí ayé ta ní darí sánmà ṣùgbọ́n pẹ̀lú pé olódo ni wọ́n wà ládọ̀ọ̀lì ọlọ́run sọ bẹ́ẹ̀ pèsè aláwọn christian wọ́n ti sọ ọ́nù ọlọ́run jẹ́ ní àti oní christian láìláì tí a wọ́n wọ́n sì alẹ́ ọjọ́ ọmọ lọ sọ òwúrọ̀ sọ lára àwọn mọ̀náfìkì tá à ń sọ̀rọ̀ wọn yìí àwọn yẹ̀wúdí àwọn alìmọ̀gìdúbì àléyìí àwọn tọ́lọ̀ ń ti bínú sí làwọn yẹ̀wúdí yẹ̀wúdí nímà ṣùgbọ́n wọn àlùmọ́ àwọn kírísítẹ́nì onímà débi pé wọ́n ti ẹ̀ lò àwọn ti sọnù ti wọn sọ wá láwọn Yẹ̀húdí tí wọ́n nímọ̀ yẹn àwọn Yẹ̀húdí tẹ́ èdò ni àwọn náà ń darí ẹkọ́nọ́mì ayé ṣùgbọ́n ìfẹ́ ẹnu ń bẹ fún Yẹ̀húdí àwọn Jews so orínú ìfẹ́ ẹnu wọn ni pé wọ́n ti kà nípa ànábì ìgbẹ̀yìn ni ló sún wọn dénú olùmọ̀dínà ṣùgbọ́n bàtà ànábì ìgbẹ̀yìn dìde à lárúbáwá kìí ti ẹsọ ọmọ Ísírẹ́lì kìí saláwọ̀ kí ló pẹ̀ kìí sí onímúsọsọrọ ọmọ alárúbáwá wọ́n bá tako ànábì wa Muhammad sallallahu alaihi wasallam o àǹfà àwa ibùdó kẹfẹ́ ọlọ́run bá ní kẹwọn níbi tí wọ́n dé fún wa lánàá láti ń tẹ̀síwájú yìí babaláwọn Yahudi anímẹ́ta ni wọ́n sọ ọ̀rán tí wọ́n àwọn ọba inú kọ̀ nùkọ́ àwọn ọba inú kọ̀ ìnùkọ́ àwọn ni wọ́n jẹ́ ọ̀rẹ́ ayò kòríkòsùn fún àwọn Khazraj àwọn Banu Nadir àti Banu Qurayza àwọn náà jẹ́ ààyò fún àwọn house kí ni tó wá ṣẹlẹ̀ láàrin wọn òun là ń tẹ̀síwájú sọ wá nígbà tó di pàmẹ́bí wa sallallahu alaihi wasallam pàlámù ẹ̀kọ́ nípa Rasulullahi sallallahu alaihi wasallam ní Madina padà anábì wa dénú ní Madina lọ́dún kẹlẹ́ la dénú ní Madina ọdún kẹtàlá tó di anábì àwọn ará house àti àwọn Khazraj wọ́n bá ń gbà síláàmù ìdájá ànásírù láì àlèfàtíwò wọ́rọ̀ àyíta ṣàyẹ̀yẹ̀ kóló nàbí ilé ìlà àwọn àyà fàṣàgbé ọlọ́run ti gbàdúrà ìsìláàmù ìwọ tó jẹ́ ìlítírètì ìwọ́tọ́ ọjà láìmọ̀kan àbí ìwọ́tọ́ já sí pé o wà exposed to international news ìwọ náà lè máa tẹ̀jẹ́ nìbàdàn ìwọ làwọn south west àwọn kiri yóò lẹ yorùbá náà lè máa tàn ọ́ jẹ ìwọ́tọ́ ọba máa ti ń ṣẹlẹ̀ lágbàáyé jẹ́ kí n sọ fún ọ Islam is the fastest growing religion in the world ẹ̀sìn tí gbogbo ayé ń gbà lónìí jù wọ́n ń gba Islam ju Christianity lọ odidi data ń bẹ lórí ẹ̀ ìwọ tó o bá lè lọ sórí íńtánẹ́ẹ̀tì lọ gọ́gù rẹ̀ ó the fastest fastest growing religion in the world is an Islam lamẹ́ríkà Islam ni wọ́n ń gbà á jù ní Britain Islam ni wọ́n ń gbà á jù Australia, Islam ni wọ́n ń gbà á jù bòde Canada Islam náà ń gbà á jù bòde Jerúsálẹ́mù ìsìláàmù ni wọ́n ń gbà á jù ìwọ́n tó ọba nírọ̀ ni mò ń pa tè bá ṣaláì mọ̀kan tó ọba ti lè lọlé ẹ̀kọ́ lọ sáàchì fún lórí íńtánẹ́ẹ̀tì òòlù kí ló wá fà á tọ́já sí pé láfíríkà ti wá ń bì láàrin àwọn èèyàn dúdú ìsìláàmù kò kí ń ṣe fastest growing religion nǹkan mẹ́ta ló fà á alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ poverty alfakuru alfakọ̀ àṣẹ̀dídátù òṣì tó lágbára tí ń bẹ́ẹ̀ fáwọn èèyàn láfíríkà pàápàá ní nàìjíríà tó o tó rí áfíríkà òṣì nàìjíríà ó tó wá dádé òṣì nàìjíríà ó tó wá pamọ́ ó lóyún òṣì nàìjíríà kò tó rí bàtàwọ̀ ẹsẹ̀ tó ń ta orí ń ro ìlò fi jẹ́ pé àwa máa ń sọ tọ́lọ̀ ń béèrè gbàdúrà wa kọ́lọ̀ ó gbàdúrà wa ní nàìjíríà ilẹ̀ ọ̀dọ́ ọ̀làwà yìí àwọn ìjọba tí ó láàánú mẹ̀kúnnà lójú tí wọn ò ní máa jẹ́wọ́ òṣìṣẹ́ táwọn òṣìṣẹ́ ò ní ìdásẹ́lẹ̀ tí wọn ò ní ìjà àwọn dókítà lówó táwọn dókítà ò ní ìdásẹ́lẹ̀ tí wọn ò ní ìjà àwọn tíṣà lówó táwọn ọmọ iléèwé ò ní ìdásẹ́lẹ̀ àwọn ìjọba tí èsì pé wọ́n máa kọ́lé sí amẹ́ríkà london tí wọ́n máa kówó òru lọ sí dubai lọ sí emirates tí wọ́n máa kó òru lọ kọ́tọ́ọ̀rù lọ malaysia tí yàwó sì máa jà wá nàìjíríà àwọn ìjọba tí ó láàánú mẹ́kún ọlọ́ọ̀yàn fún wa gbogbo àwọn tó bá ní òní ṣeéṣeéṣe tó bá tọ́ sí wọn ọlọ́run bá lè gbé ní ọ lọ́wọ́ wàláì tọrọ ẹkọ́nọ́mì bá lójútùú nàìjíríà tó sì kúrò ní nàìjíríà fìdí ẹ̀ mú kúrò ní nàìjíríà àwọn churches ọ̀fà rìdíìmù ọ̀fà fire miracle offer covenant offer gbogbo àwọn ilé ìjọsìn yẹn òsì náà fi ń máwọn èèyàn tàbí ti jésù olóyún ọjọ́ pípẹ́ ẹ máa gbé wá ẹni tí ò ríṣẹ́ ẹ gbé wá ẹni ayé yọ lẹ́nu ẹ gbé wá ẹni tẹ́bí ń pa ẹ gbé wá afọ́jú ẹ gbé wá ẹrọ ẹ gbé wá ẹni ẹsẹ̀ rẹ ti gé ẹ gbé wá so orí tìlú bá dáa àìmọye àìsàn tó jẹ́ pé kò sí ẹgbẹ́ ẹ̀ nídìí kẹ́ ẹ gbé lọ ṣọ́ọ̀ṣì ibo lẹ́ẹ̀gbẹ́ lọ ọ̀sìpìtù ẹ gbé lọ ilé ìwòsàn wọ́n tọ́jú rẹ kò sí pé jésù kankan lajú afọ́jú ó ń jókòó dìde ó ń sọ aboyún kalẹ̀ rọrùn ẹni tó yẹ kán sọ pressure fún wọn ó ṣe kí ni wọn ó ṣe fún ó sì ọ wà nínú nǹkan táwọn christians tí wọ́n ń lò ní áfíríkà tí wọ́n fi ń sàwọn èèyàn di kèfèrí ṣùgbọ́n àwọn ìlú tọrọ ajé wọn ti dà bí amẹ́ríkà bí britain bí london àwọn èèyàn gba islam lọ ni ẹlẹ́kejì nínú nǹkan tó fà tó ń jẹ́ kí islam kó wọ́n jẹ́ fastest growing religion Africa? òun ni ọ̀rọ̀ àlìjálù ignorance ọ̀rọ̀ àìmọ̀kan sọ ọ̀mà bẹ́ẹ̀ náà náà tó ń bá bọ̀ yìí ọ̀rọ̀ àìmọ̀kan ọlọ́run ní ìgbà fún wọn àìmọ̀kan nígbà ìbálẹ̀ ẹ̀fẹ́ ta sùkúù ìjọba ẹlẹ́ẹ̀tóta ẹlẹ́ẹ̀fẹ́ ṣe in partnership kí lójúṣe ìjọba tẹ́ ẹ̀ bá lè náwó lórí ilẹ̀ ẹ̀kọ́ partnership orí ibú wo nìyẹn ṣé partnership náà ṣe láyé ti yín tẹ́yìn fi dépò tẹ́ ẹ dé tẹ̀fi di kọmíṣánná tẹ̀fi di mínísítà tẹ̀fi di gọ́vnọ̀ tẹ̀fi di dg tẹ̀fi di minister, tẹ̀fi di president tó bá já sí páwọn tó ṣèjọba láyé ti yé wọ́n bá lọ ṣẹ̀kọ́ in partnership pẹ̀lú àwọn èèyàn kan ó súnmọ́ kọjá pé wédúlẹ̀ yìí náà máa ta ó súnmọ́ kẹ́ ẹ̀ fi di tọ́ọ̀gì ó súnmọ́ kẹ́ bàbá rere bàbá kẹ́ ẹ̀tẹ̀mí lórí mọ́lẹ̀ ẹ̀kọjá ojúṣe òbí kọ̀ọ̀kan tó bímọ òun ni kọ́kọ́ mẹ́ ẹlẹ́kọ̀ọ́ ojúṣe àwùjọ òun ni kọ́kọ́ àwọn ọmọ àwùjọ lẹ́kọ̀ọ́ ojúṣe ìjọba òun ni kán ṣètò ẹ̀kọ́ fáwọn tí ń bẹ láwùjọ o ti ń sùn gbogbo wọn tó o ti ń sùn yẹn jókòó dáadáa tó o bá wá ń gbàlàyé yìí lọ sórí àlàyé tá à ń ṣe yìí à ń sọ ọ̀rọ̀ bí mùnáfìkì ṣe bẹ̀rẹ̀ àti bí wọ́n ṣe ń spread àwa sọ débi nǹkan tó fà á tó fi já sí pé ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ni èèyàn gbàgbọ́ kò gbàgbọ́ èèyàn takò kò takò ìsìláàmù ọmọ lóòkè àfi tó o bá lè fi ẹnu fẹ́ atẹ́gùn pa àfi tó o bá lè lọ bọ́lọ̀ jà ní sánmà tó o ní parẹ́ ló lè bá ìsìláàmù jà tí wàá wo ó lè pa mùsùlùmí ṣùgbọ́n ò lè pa ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ni àwọn tó fẹ́ pa ìsìláàmù láyé ànábì àwọn là ń sọ̀rọ̀ wọn ìyá àwọn yẹ̀wúdí àwọn mọ̀náfìkì wà láìwọ̀n àmì ṣe. èyí ni ó kò díẹ̀ ní tí mo fi fẹ́ mọ́ wa sọ wá rí à ń sọ wípé ìsìláàmù òun lẹ̀sìn tó ń tí gbogbo ayé ń gbà jù ṣùgbọ́n láfíríkà ti wá ń bì ara tán fi ń tàn wá jẹun ní nǹkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ òun lọ́rọ̀ sí àwọn èèyàn orí jẹun àrímu òṣìṣẹ́ lórí ìdìkèfè wọ́n bá wáṣẹ́ wọ́n bá fi síbi iṣẹ́ wọ́n bá ṣàdúrà àárọ̀ kan wọ́n bá ṣe nǹkan kan òun náà báládùn òun gbà wọ́n bá ní pé kí ló pọ̀ ní wọ́n bá di ìdìkèfè ẹlẹ́kejì ni ọ̀rọ̀ ignorance àlìjáàlù so ráwọn ìlú èbò ọmọ èké ọmọ èké ọmọ ọdún márùn mẹ́fà léje ó ní lápọ̀ ó sì lè kàwé ó lè ka french ó lè ka àwọn languages ó lè ka germany fúnra ẹ̀ ní ó sáàtì fún internet pé kí ni islam sọ nípa kí ni cocaine kí ni islam sọ nípa parents kí ni islam sọ nípa eating kí ni islam sọ nípa dressing kí ni islam sọ nípa relationship yóò rẹ̀ pé wow this religion is too super this religion is an indispensable religion this religion is unique lọ́wọ́ àgbà islam orí àwọn olórin wọ́n gbà islam lọ lamẹ́ríkà àwọn boxer wrestling wọ́n gbà islam lọ lamẹ́ríkà àwọn tó jẹ́ pàwọn ọ̀gá ńláńlá wọ́n gbà islam lọ ní britain kí ló fà wọ́n ń ṣe research ṣùgbọ́n ní ọtí wá ń bì àìmọ̀kan èèyàn mélòó ló ń lọ sùkúù èèyàn mélòó ló lè ka english èèyàn mélòó ló lè ka lárúbáwá èèyàn mélòó ló lè ka french yóò bá gé èèyàn mélòó ló lè ka àwọn lè ṣe research fúnra wọn mo gba september eleven wọ́n láwọn fẹ́ bá ìsìláàmù ló kọjẹ́ wà lẹ́ àwọn ìyàwó àgbà ìsìláàmù àwọn professors àwọn engineers àwọn accountants kò lè yé wọ́n torí wèé karú news wọn àwọn ti fún tẹ̀dọ̀ àwọn akọ́kọ́ náà wé ìròyìn àwọn ìròyìn tí wọ́n mọ̀ wọ́n ní ròyìn tí ọ̀lẹ́ tí ọ̀làmù lùmọ̀lá tó jẹ́ pé nítorí bá fẹ́ kán sọ náà wọ́n sọ àwa tá ń ka from the source lẹ́yìn àwọn ti fún tẹ̀dọ̀ tí wọ́n gbọ́ àwa tó kàròyìn lórí nẹ́ẹ̀tì àwa ń ti ń lọ àwa wà balance ẹ̀ pẹ̀lú ń tán sọ pé tó eléyìí sọ báyìí kọ́ ń sọ báyìí àwa ní stabilizer a ní àjọ àwọ̀ àjọ àjọ ètà abẹ̀ dànù èlùbọ́ ọ̀bẹ̀ láàrò làmọ́là ìwọ́ tó ń jẹ ètà mọ́ wọ́n ti fún ọ lé ètà jẹ inú rẹ wá ń dògbé ha àwọn gbogbo aráàmù yẹn àwọn akẹ́lẹ́ kan wọ́n fọ́ ní èrì jẹ ìwọ́ náà mọ́ wá gbé èrì lọ jama àìmọye irọ́ ni wọ́n ń pa fún yín nínú àwọn ìròyìn bẹ́ẹ̀ ń gbọ́ tí wọ́n mọ̀ so ọ́rẹ́rìṣà tẹ́bà lẹ́fún yẹn àwọn èèyàn wá ń ṣèwádìí lágbàá ibẹ̀ kí ló lè ṣẹlẹ̀ táwọn kan fi lè ṣerú nǹkan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí pé no Islam kọ́ lélẹ́yìí Islam ò lè ẹ́bà sọ pé ọlọ́mọ bọ́ọ̀bù àwọn èèyàn kì í ṣe Islam Islam ò lè ní ẹ lọ World Trade Center Islam ò lè ní ẹ lọ jó àwọn èèyàn mọ́lé nǹkan kan lọ́wọ́ behind you báwọn yẹn ṣe ń gba Islam lọ́nu bọ́n ṣe ń gba Islam lọ́nu bọ́n ṣe ń gba Islam lọ́nu. àyìnbọn kan ó kó nǹkan tí ń jáwọn èèyàn ọmọ ẹni kèfèrí lọ́dọ̀ tí wá ń bí àṣẹ àwa táwa náà wá lọ ilé ẹ̀kọ́ ẹ̀já sàlámùdìláì àwa lè rí nǹkan kà ẹ̀ lè pé àfin lè bó fún wa ẹ̀ lè pé èèyàn kúkúrú léèyàn gíga fún wa ẹ̀ lè pẹ́ni tó tínrín lẹ́ni tó sanra fún wa ẹ̀ lè pẹ́ni tí mú rẹ̀ gùn lẹ́ni tí mú rẹ̀ kúrú fún wa kí wá lẹ́lẹ́ẹ̀kẹta alamrod àwọn àìsàn sickness àìsàn jẹ́ káwọn èèyàn ó di kèfèrè ní Áfíríkà torí pé àìsàn ń ṣe àwọn èèyàn ibi tí òsì bá wà táìmọ̀ kan wà àìsàn ọmọ ṣe wọ́n ní tí ó yẹ káwọn èèyàn jẹ ni wọ́n máa jẹ omi tí ó yẹ kí wọ́n mu òun ni wọ́n mu aṣọ tí ó yẹ kí wọ́n wọ̀ òun ni wọ́n wọ̀ àìsàn ọmọ wá ṣe wọ́n máa wẹ́ lómi ìtọ́yẹ kan gbé lọ sí ìdílé fún alápẹ̀rẹ̀ àwọn Albasor Foundation tó máa ń wá láti outside the Nigeria tó máa ń padà pàápàá wọn máa ń lo Ìbàdàn one million hospital state hospital lọ́yọ̀ state ìlú èmi ti wà pẹ̀lú wọn few years ago ẹnìkan ó ní problem ojú ìjọ methodist lẹ́ni yẹn kèés àáfàá àtàjọ wà mẹ́ǹbẹ́ láyé kéwù ní ring road state hospital ní ring road lọ́yọ̀ọ́ state wá bí nìbàdàn ẹnìyẹn wá rè nígbà tó di wípé ọlọ́run ní káwọn àwọn specialist ìlọ́n bẹ́nu àwọn dọ́tọ̀ olójú yẹn tó jẹ́ pé half figure Quran tẹ́kí pósí operation lọ́ba yìí yóò tún máa ka Quran ní tí wọ́n á ah, àwọn èèyàn ọlọ́ọ̀mọ̀ ìgbàgbọ́ àwọn èèyàn mọ ojú ṣe é pọ̀ wọ́n bá wọn wọ tíátà tẹ́mi náà wọ aṣọ tí wọ́n máa bá ṣe ojú yẹn perfectly tọ́lọ́ dẹ̀gbà fún wọn àwa ń ẹni yẹn pé ṣé Jésù lọ lajú afọ́jú báyìí ṣé Jésù lọ jẹ́ kí ojú ó rẹ̀ rẹ̀ ó làwọn àwọn ohun sàánú ẹ̀wọ́n pásítọ̀ wọn tà á nígbà kan wá láwọn dókítọ̀ ẹgbẹ́ pé kátàràtì wà lójú ẹ̀ ẹlòmíì wọ́n bá ṣe ojú ẹ̀ ẹlòmíì wọ́n fún ní jíólò ẹlòmíì ògùn ẹlòmíì wọ́n gbé wọ́n sọ operation fún táwọn èèyàn dé làlàáfíà tó dúró kankan òsì pọ̀ mọ́ wọn lọ́wọ́ ọlọ́run dẹ̀ fún wọn ṣe wọn ọ̀dẹ̀ bojú jẹ́ bí àwọn ìtàwọn pèpè ìlú táwọn lọ́n ṣe lógbòmọ̀ṣọ́ tí wọ́n bojú àwọn èèyàn jẹ́ wọ́n láwọn fẹ́ ṣe free eye care wọ́n bá lọ bojú àwọn èèyàn jẹ́ ẹlòmíì ojú ẹ̀ fọ́n gbẹ́dọ̀ ni. jẹ́mọ́ àìsàn tí ń sàwọn èèyàn wa wọ́n bá rò pé ṣọ́ọ̀ṣì tó mo bí ọ́ ta fẹ́ nìyí ìyàwó èèyàn fẹ́ bímọ wọ́n ní ọlọ bímọ sí ọ̀dọ̀ ọ̀dọ̀ wòlíì lọ wọlé obímọ àbí wọlé ọjáde àbí lọ sọ́dọ̀ ìyá kíní kan ìjọ wo nìyá àwọn sẹ́wù kan náà síbẹ̀ náà mùsùlùmí o tí wọ́n bí ìkan tọ́fẹ́ bá yí ọmọ kan jẹ́ tá a mọ̀ ìjọ wo ni sẹ́wù wá di dókítà ló di nọ́ọ̀sì tọ́ba ti á tí kọ́ tó tọ́ba jẹ́ pé minor case tọ́lọ̀wò lè kọ́ wà complex tí ò sí wàhálà wọ́n ní ah save gbẹ̀bí successfully ìyàwó ò lè gbẹ̀bí successfully torí kéèsì ò ṣe kí ni o kọ̀ wà complex èyí tọ́ba ti á fẹ́ lágbára <laughs> ó di pé ẹ̀jẹ̀ ti pọ̀ jù ọmọ ti fẹ́ á máa ń dì wọ́n à ní ẹgbẹ́ lọ sí tù àjẹsù ò lè yọ ọmọ tó fẹ́ a ń dì ní asán dèdè rẹ̀ ìjọ òun jésù di dókítọ̀ ìjọ òun ṣe dùdú nọ́ọ̀sì ìjọ ọ̀làdẹ́bí wa sọ̀rọ̀ láàlọ́ sára ló pé dọ́tọ̀ ni mí o èmi ni ẹ máa gbọ́ wọn fi wọn bá yín bẹ̀rù àìmọ̀kan lásán làwọn èèyàn fi lu ayé tó bá rí bẹ́ẹ̀ ara tí ò jẹ́ kí Islam ó jẹ́ fastest growing religion in Africa nìyẹn àtàwọn nǹkan míì tásìkò lè gbà wá sọ wá láwọn mùnáfìkì àti yẹ̀wúdí ète wọn wò náà wá dá wọn a máa wo tọ́sẹ̀lẹ̀ o tí mùnáfìkì ṣe gbòòrò wọ́n nígbà tó wá di pé wọ́n gba islam lọ kò wá sí wàhálà kankan àwọn haus wọ́n gba islam àwọn khazraj wọ́n gba islam ṣùgbọ́n náà àwọn yẹ̀wúdí alẹ́ nìkan kọ ọgbà islam àfitáni abdullahi bùnú salam àtàwọn kékeré àwọn ẹ̀ta oró ṣùgbọ́n ọ̀gá àwọn tó gba islam ni abdullahi bùnú salam sọ́rọ́ àwọn tá à ń sọ wẹ́rẹ́ àwọn ó kọ́ tá à ń sọ yìí ó ti ń sọ tọ́ ọ bá ṣàkíyèsí ẹ̀ dáadáa ẹlòmíì lè fi jẹ tíkẹ́ẹ̀tì ààyè láwọn bíi fóní program tó máa ń ṣe láwọn stations kan ní nàìjíríà yìí ẹjọ́ kí ló kọ ọkọ̀ ọ̀gá àwọn ẹ̀yẹ̀ orí tọ́kọ́ bá ìsìláàmù ná ọba ń wò ọba ní Abdullahi ọmọ sàlámì ni ó lè jẹ tíkẹ́ẹ̀tì ààyè bá wọn torí Abdullahi ọmọ sàlámù ara àwọn tí ọ̀yẹ́ ká má má tàrí ní ìsìláàmù ọlọ́ọ̀bá ní kẹ́yìn wàlẹ́ orí òdodo ó sì gba òdodo ó fìfẹ́ nú lẹ̀ àṣẹ́mi àti ẹ̀ náà ká máa fìfẹ́ sọ wá rí kí ló wá ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ láwá débẹ̀ yìí sórí àwọn yẹ̀wúdí àti àwọn ìran míì nínú àwọn ìran tí wọ́n jẹ́ ìran lárúbáwá wọ́n ti ní pànàbí ọlọ́run ti establish o ànàbí ti ń dọ̀gà àwọn ìran Màdínà àwọn tani Màdínà gangan wọ́n ti gbà Islam fún ọ̀gbìn ní ìsìn ọ̀dà bí ìbàdàn jẹ́ pé àáfàá kan wá yálégbé láńlọ́ọ̀dù bá dọmọ ilé kí àáfàá láńlọ́ọ̀dù ṣe kí ni o ó dọmọ ilé kí àáfàá àwọn tẹ́nàntì yòókù kí lọ́mọ tí wọ́n ṣe àwọn náà ṣe kí ni wọn àlè tọ́ìsì wọn dọmọ ilé kéwú láńlọ́ọ̀dù ní ẹ má fẹ́ gbénu ilé mi yìí ọ̀dọ̀ sáàsù láti máa kéwú ní ìsìn eré o ẹni gbẹ̀mí náà ti ń gbé ti alọ́ ọ̀dọ̀ sáàsù báyọ̀ nìkan dẹ̀ ti wà ní ilé òun tẹ́lẹ̀ kọjá sí wípé kí ni o òun gangan fúnra rẹ̀ bóyá òun náà fẹ́ máa ṣètò àti máa kọ́ àwọn èèyàn ní kéwú ọ wá rí wípé pẹ̀lú n tó ṣẹlẹ̀ yìí àáfàá tí ó dé yìí àáfàá tó dé yìí àáfàá yìí ní tí ó padà ṣẹlẹ̀ òun ni wípé nígbà láńlọ́ọ̀dù ti lé kéwú lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn lè dúró lọ́dọ̀ mi mọ́ kìí tábẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ kìí tábẹ̀rẹ̀ àbí ọ̀bẹ̀rẹ̀ àwa ń pọkùnrin kan máa gbọ́ mi o ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ládé yìí o à ń pọkùnrin kan ní Abdullahi bono ubayi bono salome Abdullahi bono ubayi bono salome Abdullahi bono ubayi bono salome sórí Abdullahi ọmọ ubayi ọmọ salome òun lọ̀gá àwọn mùnáfìkì òun lọ̀gá àwọn ta ni ọ̀gá àwọn mùnáfìkì ni àwọn Aws àti Khazraj ọ̀rọ̀ ti wà láàrin wọn tẹ́lẹ̀ ọ̀gá àwọn ni ọ̀kan nínú àwọn ọ̀gá àwọn lọ́jẹ́ wọ́n ní pé ọjẹ́ sẹ́yídù tọ̀ ìfàtẹ́yìn ní fílíjà ìléyà ọ̀gá àwọn lọ́jẹ́ nígbà àjà ìlí tí wọ́n àti ìgbà Islam wàkánú kọ́dí àzàmú aláhàyùmọ́lìkúrù àléyìn wọ́n ti wá pinnu pé Abdullahi ọmọ Ubayy ọmọ Salul ìwọ láàfi sọ̀gá wa ìwọ lọ́ọ́ jọba lé a lórí ìwọ lọ́ọ́ máa darí wa mo fẹ́ kọ́ ọgbọ́ torí Abdullahi ọmọ Ubayy yìí olórí ibú èèyàn ni ó ṣe bá bálà sùtàfà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam òun ló kọ́ ọmọ ogun 300 kó lẹ́yìn ànábì nínú ogun nínú ogun Uhud èèyàn three hundred wọ́n sì máa sọ ìwọ náà tẹ̀ lánàá ni ọbẹ̀ lọ kú àánú rẹ̀ sì má padà lé má tẹ̀ lánàá bí o ẹgbẹ́ rò pé mùsùlùmí ni wà láìkè dẹ́ ẹ̀sẹ̀ mùsùlùmí lọ́dọ̀ ọ̀nà mọ̀náfíkì ni mọ̀náfíkì mùsùlùmí yóò tọ́lọ bẹ́lẹ̀ ìwọ kọ́ ẹ̀sẹ̀ máa rí àánú ẹ̀sẹ̀ ọbẹ̀ kí àwòrán sọ fún ọ̀rẹ́ mọ́tẹ̀ lánàá bí o ọgbọ́n ní mo sọ fún ọ yá padà lé ní o mọ́tẹ̀ lánàá bí kankan o lè bẹ̀ gbọ́pọ̀ tẹ̀ lánàá bí o padà náà lé yín ni o bá Abdullahi ṣe ṣe nìyẹn èèyàn mẹ́rin ló kó pẹ̀lú àyàmì ọ̀sánlá nígbà òun wọn tó èèyàn three hundred ọgọ́rùn mẹ́ta Abdullahi ọmọ òbá yìí ọmọ sàlúùlù yìí òun ló ti rò pé òun máa jọ̀gá anábì wá dé anábì díkìnì ó ti dọ̀gá ọ̀gbọ́n tí mò ń sọ yé wọn tí máa ń ṣẹlẹ̀ láàrin àwọn olóṣèlú wa ẹnìkan fẹ́ ó ti rò pé òun ni wọ́n primary wọn tí ń ṣẹlẹ̀ Kogi State láì wọ́n tó bá ń gbọ́ news Kogi State Nàìjíríà ó ń gbóná lọ torí pé ní áùdù tó yẹ wọn gan wọ́n parí ìbò ó sì kù ẹnìkan ti wá wá jẹ́ rẹ̀ òun ti ń dàfò tòlótòló ṣé àbí kí ló kọ rẹ̀ ó ti ń dàfò tòló pé ah, èmi ló tán kàn tí jẹ gómìnà bí ẹgbẹ́ sí yàyà yàyà bélò àbí kí ló pẹ̀ mọ́ sí mo wá nìyẹn pé wọ́n lọ jẹ́ wọ́n wá ń gbéra ti yanra wọn àwọn kankan ti kí ló fa wàhálà yẹn ọ̀rọ̀ leadership ni àwọn ọmọ union mọ́tò náà bí wọ́n bá ń gba gáràjì lọ́yọ́ state wọ́n bí lẹ́kọ̀ọ́ lógùn state londo lẹ́kìtì láwọn ilẹ̀ haúsá gangba míì ṣùgbọ́n tilẹ̀ haúsá wà sẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n tilẹ̀ yorùbá wà ń bí ìbúrú wàláì wọ́n sì máa para wọn wọn a máa sára wọn ládàá wọn a máa yanra wọn gbọ́n wọn a máa ta kátábọ́ọ̀tì mọ́ra wọn wọn a máa fọ́ra wọn lójú torí pé nìkan fẹ́ jẹ tí a máa tọrọ ọmọ yòówó tó wọn máa ṣe kéde tó wọn máa rí. àṣẹ ìwọ́n tó o bá ti nífẹ̀ẹ́ olórí àdánwò ń bẹ lára rẹ mọ́mọ́ nífẹ̀ẹ́ kọ́ ọjọ́ lórí ọlọ́run ni ojú ó ṣe ọ́ lólórí tọ́lọ́ ń bá lólórí ni ọ́ ẹnìkan kan ò lè sọ dèrò ẹ̀yìn ṣùgbọ́n tó bá já sí pé wọn ló nífẹ̀ẹ́ kọ́ ọjọ́ lórí tọ́lọ́run bá sọ ọ́ dolórí ọmọ wá ṣe kéèta àwọn olórí ọmọ gbé àwọn olórí lẹ́sẹ̀ ọmọ instigate àwọn ọmọ ẹ̀yìn sáwọn olórí ọmọ rú wọn pé ẹ má gbọ́dọ̀ sọ̀gà yín lẹ́nu ẹ má takò tọ́sọ ẹ lọ faṣọ rẹ̀ ya ẹ ju fóònù ẹ̀ mọ́lẹ̀ ẹ jó táyà mọ́tò rẹ̀ ẹ ta kátápọ́ọ̀tì mọ́ ẹ fọ́ mìíràn rẹ̀ dànù ìwọ tó bá já sí pé o ò nífẹ̀ẹ́ olórí ọlọ́run ló wá sí ọ lólórí pé àníwọ lólórí ìwọ lọ́ọ́ máa jó lórí olówó olówó olórí ni ọ́ àlóòtí ẹ̀ tó wá lówó gan àfi ọ̀sọ̀ lórí àníwọ lọ́ọ̀mọ̀ ẹ̀jẹ̀ kánsílọ̀ ìwọ la fi ọ̀sẹ̀ chairman ìwọ lọ́ọ̀ jẹ́ gómìnà àníwọ lọ́ọ̀ jẹ́ sẹ́nétọ̀ ìwọ lọ fẹ́ jẹ́ federal honorable ìwọ lọ́ọ̀ jẹ́ ìmáàmù Ìbàdàn ìwọ lọ́ọ̀ jẹ́ ìmáàmù government house àníwọ lọ́ọ̀ jẹ́ ìmáàmù mọ́sálásí àríṣekọ́lá ìwọ lọ́ọ̀ jẹ́ ìmáàmù ńlá báyìí bẹ́ẹ̀nì kan bá ṣe kèéta rẹ̀ àáfà yóò sì kó rámáyé la Abdullahi ọmọ Ubayi ọmọ Salulu tọ́dá wàhálà nífàákù sílẹ̀ tó jẹ́pọ̀ òun lọ́fà wàhálà yìí ara àwọn ará Màdínà ni òun fẹ́ jo lórí ó fẹ́ kọjá sí pé òun lòun ó máa darí àwọn ará Haúsí àti Khazraj tọ́já sí páwọn náà jẹ́ ìjọ tó nípa ni tó lè náà lù sọ wá rí ọlákùnrin yìí nígbà tó wá rí páwọn èèyàn ti gba ìsìláàmù àwọn èèyàn ti wá bí sí i pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn ò tiẹ̀ wá ka ọ̀rọ̀ Abdullahi Kuma wọn à ní bùkátà sí tó rán ti ríròyìn dáadáa lára ànábì wọ́n ti rí ìròyìn aṣíwájú lára ànábì wọ́n ti rí ọ̀rọ̀ ànábì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni ọlọ́run wọ́n rí ìrìn ànábì bí ìrìn ẹni ọlọ́run wọ́n rí ìwọṣọ ànábì sí ìwọṣọ ẹni ọlọ́run wọ́n rí jíjẹun ànábì sí jíjẹun ẹni ọlọ́run wọ́n rí inú fámílì ànábì sí tẹni ọlọ́run bàbá lè má mọ̀ bàbá mò fásírù ìyá àdínì ìyá alásàlátù aláàjì tó rè mọ́kà aláàjì eléyìn góòlù ṣẹ̀ṣẹ̀ ní ayé rẹ tọ́jọ́ tànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé ìyàwó rẹ ṣó ń borí báyàwó ànábì ṣe ń borí sọ́kọ rẹ ṣé ọmọ ṣe sìnà káàkiri ṣé wọ́n gbọ́ ọmọ lọ sóòrò sọ ọmọ lọ join hope music so sínú àwọn tí ń pọfọ so sínú àwọn tí ń fi nǹkan kú ṣèwòsàn ṣéwọ náà sínú àwọn tí ń la abo káàkiri so sínú àwọn tí ń kálẹlúyà so sínú àwọn ẹnumí òkè ẹnumí ilẹ̀ ẹnà sáàrin ẹnà sọ́ọ̀tọ̀ ẹnà sósì so sínú àwọn èèyàn bíi àáfà alágbára omi tí ń sọ̀rọ̀kúsọ lórí rédíò ó tún sọ lóru òní náà ó tún sọ rádaràda gbogbo séńdí ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ tí ó gbà ṣé wọ́n sọ ń tẹ̀lé tọlọ́hun tànábì ṣé kèé ṣe pé tọ́ ọba ti rá àwọn tán jẹ́ àlùsùn náà ó sì máa kórìíra wọn ṣé kèé ṣe pé ọmọ ń sọ̀rọ̀ ẹ̀yìn tó sínú àwọn olófòfó tó sínú àwọn aṣẹ́wó àwọn tí ń búra tó sínú àwọn ọkọ̀ọ̀kan òkú kọ́ńbọ́ọ̀lù tó sínú àwọn kò lè ní ntẹ́gbẹ́ ní obìnrin tọ́lọ́kọ tí ọ̀la lè kò lè ní ntẹ́gbẹ́ ní tó sínú wọn so sínú àwọn agbọ́mọ ọba fọ́sùn ọ̀tọ̀lẹ́ tó lóyún ọ̀tọ̀lẹ́ni tí ń tọ́jú oyún sórí Abdullahi ọmọ Ubayi ọmọ Salulu olórí ikú èèyàn ńlá kan ni òun lọ́dá wàhálà yẹn sílẹ̀ kí ni tó wá ṣẹlẹ̀ ó ti wá rí páwọn èèyàn wọn àlákà fún sí ọ̀rọ̀ òun mọ́ ọmọ tí ó wà padà ṣe sótìyé nígbà tó di pọ̀rọ̀ dàrú mọ́ lọ́wọ́ tán ọba dètè yá máa wètè tọ́ dá o nígbà tó wá di ibi ogun Bádírì ogun alákọ̀ọ́kọ́ tí wọ́n kọjá máa wo tó ṣe o só orílẹ̀-èdè rẹ̀ ọba islam ṣùgbọ́n ó rò pé ah tí ìbẹ̀ ilé gba islam omi pẹ́ lẹ́yìn ẹja òun gbogbo àwọn tó ń jọ̀gà lé lórí wọ́n ṣe kí ni o gé fún ọlápẹ̀rẹ kó lè yí ọ kí n lo nàìjíríà sí case study ó dàbí ìgbà tó jẹ́ leader nínú political party bóyá ká ní pé leader kan ní ọ ní pdp gbogbo àwọn members yẹn bóyá o ní followers bíi five thousand wàhálà ìgbogbo wọn ń jọ kan náà wọ́n sì kóra pé tó àwọn fẹ́ lọ join labour party àbáwọn fẹ́ lọ join abc àbáwọn lọ sí àkọ́ party ìwọ tó jẹ́ ìlà mi lọ èmi ọlọ jẹmọ omi tẹlẹyìn ẹja rẹ àbí ọtá gbogbo àwọn tí máa ń ṣe ṣe kíní kan fún ọtẹlẹ wọn bá ní tẹ̀lé ọmọ yóò bá di pé wọn nìkan kó ń gbolo ibi ọba ti ń lọ òṣèré yẹn jọ tẹ̀lé ọ wà lẹwàá rẹ ẹgbọ ibi tọrọ mi dé tó yẹ kémi ní òṣèkí ni o kí n lọ nú pátì tí wọn lọ yìí irú tó ṣe àbílẹ̀ ọmọ ògbá yìí nìyí ọgbọ́n tí mò ń sọ yé ooo so orí ngbà tó rí páwọn house àti Khazraj kọ̀dí aslam wàtà anna kúlí islam ó rí pé ti jupá jùsẹ̀ ẹlẹ́fọ́ lọ́hùn wọ́n bá gbé islam wọ̀ wọ́n gba islam tọ kàtàrà tẹ̀mí tinú ara àti gbogbo oríkèéríkèé ara wọn òun náà bá gba islam sóye fàáza arọ dùkúlà fìlì islam ọwọ́ àfihàn síta pé òun gba islam o wàdẹ́kọ̀lá máa wú tọ̀wá ìfún mímọ́ ní wà látọ̀rí kọ́tìlì wà náà láti ìwà àkọ̀rúnà ní alìlúta ọwọ́ àfi àpọ̀hùn bá islam kọ̀dẹ̀dẹ̀nú ẹ̀ àwọn kan nú àwọn tí wọ́n tó wà lórí ìlànà èṣù rẹ̀ àwọn náà bá gba islam àṣẹ èmi ti rí nílẹ̀ ní Yobe state débi ti sáàfù àwọn tààjọ sáàfù tí wọ́n mà kéèsì náà sọ yìí wà láì ọ̀kan náà àwọn christian ọba pìtẹ́ ìgbóhùn gba islam <laughs> àti gbọ́ gba islam amúdọ́dọ̀ deputy governor àsọ̀fẹ́ gbowó ni ó lè gbowó létà lọ́wọ́ àbàjọ́ pé wọ́n gbà sílámù wọ́n sílámù mo ní àkọ́ wọn gbà sílámù owó kódà tó kọ̀wé fún ìwé kan bẹ tó dòmì ní ìsinmi ètí ìrìwé yẹn láti dọ́nà ṣùgbọ́n kò sí gbàmù lọ́wọ́ ẹ̀ just one message ẹ̀ ń bá ti kàwé yẹn rí bóyá ló pé twenty pages ìwé kékeré báyìí just one message ìwé ìsìlámù ni ọmọ tí wọ́n one message yìí wọ́n lẹ́sọ̀ ọ̀fà láà ọ̀kan ṣoṣo lọ́lọ́run just one tó o bá kàwé yẹn ó súnmọ́ kọ́ ọgbà islam ọlọ́run sáfà mo ń wá àwọn èèyàn láti dọ́nà mi ò tí rí ẹ bá rí ilé bá ń wá o just one message ìwé kékeré báyìí ní pamphlet kékeré ṣùgbọ́n tó o bá kà lóòótọ́ pé one message pé kúlì wúwà lọ́wọ́ ìtumọ̀ tó wà mẹ́nu kúlì wúwà lọ́wọ́ ó dẹ̀ convince wa pẹ̀lú àwọn ẹ̀rí ọmọ kan kan òṣèlú náà lóòótọ́ Abdullahi ọmọ òbáyìí bá gba ìsìláàmù ìsìláàmù kí islam ojú ayé àwọn jàmá rẹ̀ náà nú àwọn monafik wọ́n bá gba islam àwọn kan náà nínú àwọn yẹ̀wùdí tá a sọ àtàwọn nàṣàrà wọ́n ṣe bí ẹ̀ńtọ́ gba islam wọ́n àdìgbà islam tí wọ́n tẹ̀lé sọ̀rọ̀ mi yàbí òye ìgbọ̀ wá di ogun bá dìrì ọlọ́run ayẹ pẹrẹ wọn áà ah! àwọn mùsùlùmí borí sọ ọmọ tọ́fà alákọ̀ọ́kọ́ alìmọ́nù alàmì ìgbàgbọ́ òdodo tó jiná tó rémi àti ẹ ìmánì wálẹ̀ ọlọ́pọ̀ wa ní ìmánì tó jiná àmín tó orí tí wọ̀n nìkan bá dúró déédé ọlọ́run ní páyì islam ẹ̀sìn ọlọ́run àìmọye ìrìn ní ọ̀tàrà rẹ̀ wọnú islam ọlọ́run tó wá sọ àwọn màláíkà kalẹ̀ tí wọ́n ń jà tí wọ́n ń gé orí àwọn ẹlẹ́bọ tí wọ́n ń ju orí wọn bọ́ọ̀lẹ̀ torí wọ́n láwọn láwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ń sọ̀kalẹ̀ wọn ò wá mọ́ka àwọn màláíkà àwọn mùsùlùmí wá ń wíìnì wọ́n kó àwọn agbègbè ní wọ́n kó wọn lókun nínú nǹkan tó wá padà ṣẹlẹ̀ òun ni wípé ànábì àtàwọn sàábé àwọn ni wọ́n padà wá ń darí inú ọ̀nà nàìjíríà inú wa ń bí àwọn láìpẹ́ ẹ̀tọ́ wá láti máa kà tí èso wà ní wa èyí lọ́fẹ́ dolórí tẹ́lẹ̀ owó tí wá ṣe kí ni òun bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìtẹ́ nìyẹn bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìtẹ́ nìyẹn kí wọ́n ṣe lọ́wọ́ tí ó yẹ àáfàá ní kódà sórí ète wọn yìí wọ́n dá débi wípé wọ́n kó ìmọ̀ àìmọye nǹkan sẹ́mi àwọn tí wọ́n tó jẹ́ mùsùlùmí òdodo jẹ́ kọ́ lápẹẹrẹ sóòtú bọ́ńdà ń ní kí sọ́tún lè fi sóòtú bọ́ńdà إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم sórí ìyàwó Aisha sọ̀rọ̀ ìyàwó Aisha ìyàwó àníbíwá Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ìyàwó àníbí ara àwọn obìnrin àlìjánná ló ara àwọn leaders ara àwọn aṣíwájú obìnrin lálìjánná àwọn first class obìnrin lálìjánná ìyàwó Aisha nìjẹ́rẹ̀ sọ́rọ̀ àwọn mọ̀nàfíkì wọn pààrọ̀ wọn ní ìyàwó Aisha wọn ló ṣe sí wọn láìpọ̀ ní ṣe sí wọn bẹ́ẹ̀ mà pé kò ṣe sí náà ọgbọ́n tí mo sọ yé wọ́n mà pé kò ṣe sí náà wọ́n wá fẹ́ bà nàbí inú jẹ́ sọ ọ̀kẹ́tẹ́ ìbá fẹ́ bọ̀ nú jẹ́ ó lè bàyàwó rẹ̀ nú jẹ́ ó lè bọ́ ọmọ rẹ̀ nú jẹ́ <clears throat> wọn àwọn tí wọ́n ń gbé èèyàn bàbá ni wọ́n ń bá sọ̀tà wọ́n wà lọ gbọ́mọ rẹ̀ wọ́n lọ gbéyàwó ẹ̀ pé ẹyin tọ́ba fẹ́ kárì ní million wọ́n mọ̀ pé àwọn ò lè rí bàbá gbé torí pé security tẹ̀sí kí ni o ọta ìwọ́n wà lọ sùkúù ọmọ rẹ̀ wà wọ́n sì kó ma lọ wọ́n lè kó ma bí fifty lọ tí wọ́n nàìjíríà kọ́lọ́ ọ̀sà lọ wa táwọn tọ́ọ̀dù lálágbára ju sọ́jà lọ. wọ́n kó ma lọ báwù báwù káwù sọ̀rọ̀ àwọn security sùkúù tó bá gbọ́ káwù káwù káwù káwù wọ́n dòdò ẹ̀gẹ́ I love báwù dà ní ìdà sórí wọ́n tó kórìí ẹ̀ tàbí pé yìí ẹ̀ ọpọlọ lọ́fọ̀ yẹn àwọn yòókù ó ṣe kí ni o wọ́n sùn ní pé àìsàdàdà àìsàdàdà sọ́dá àwọn báyìí kí wọ́n ṣe àfà wọ́n sùn ní sórí lẹ́yìn wákà ọ̀dọ̀ ẹ̀ gbọ́dọ̀ gorí òkè o ọ̀dà lẹ́lẹ́yìn ìṣá ìkẹ́ tó gorí òkè o wọ́n sì kú làgbo méjì wàlẹ̀ èyí àwọn ọ̀tọ̀ ara àgbàlagbà sọ́jà yóò fi àtọ̀ ara kọ́lọ̀ kọ́ bá ní dá security àti peace padà àti harmony sí Nàìjíríà sọ́ọ̀mù kejì ìsìn bàbá lọ́sẹ̀ ọmọ náà lọ gbé sùn bàbá lọ́sẹ̀ ìyàwó náà ṣe kí ni na kidnap àwọn yahudi àti àwọn mọ̀náfìkì mùsùlùmí pàápàá àwọn mọ̀náfìkì ta ní ìsìláàmù ṣe kí o ó kò nínú ẹ̀mí wọn wọ́n wá lọ parọ́ sinimá ìyàwó Aisha wọ́n ní ìyàwó Aisha ṣe ń sinmi ọ̀rọ̀ yẹn wá rújú lóòótọ́ sórí wọn sọ́sọ́sọ́ tọ́ọ̀mù ẹyọnu sí tọ́ọ̀mù wàlẹ́ ọ̀bẹ̀rù ọlọ́ọ̀kọ́ ọlọ́wọ́ náà tó ráhùn mọ̀nàfíkì bẹ́nu tiwa náà ìtí ọ̀sẹlẹ̀ wọ́n mọ̀ lọ́sẹlẹ̀ ẹ̀yìn lágájá ẹ̀yìn wá ṣe báyìí òun lọ́wọ́ bá ṣe sì náà òun lọ́wọ́ fọ́ọ̀kàn nígẹ̀ ọwọ́ o èyí àmọ́ lóòótọ́ ni mo rí wọn kọjá náà làwa náà ṣe gbọ́dọ̀ ìwọ náà má rìn rìn sí náà ọkùnrin obìnrin wà kọ̀rọ̀ tán bá ló ń sìnà ni ó ń sìnà ni ó lóòótọ́ ìwọ náà rìn rìn ṣùgbọ́n ìyàwó Aisha kò rìn rìn sìnà ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ yìí nǹkan ni wá sí òní torí tàǹkà kan ni kí sọ́tún lè rìn àwọn mọ̀nàfíìkì náà ṣe bẹ́ẹ̀ wọ́n bá ànàbí ìlú jẹ́ débi bá ànàbí gan fún rẹ̀ ànàbí wàá wò pé àkùrọ̀ tọ́lọ̀ wọn sọ ìyàwó Aisha ìbànújẹ́ mú pé èmi tí ìṣe sìnà tí mi wọlé ọkọ fájì ni mí èmi ò ṣe sìnà bó ṣe yẹ kí gbogbo ẹ̀yin obìnrin ọ̀dà nù kọ́ ọ̀dà bí ìyàwó Aisha obìnrin mélòó ló lè sọ bẹ́ẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí fẹ́ bá wọlé ọkọ wọ́n ti ṣe sí i ìmí tó wà ní ọkọ wọn tó ń bá ṣe sí i sóbì ìgidì lélẹ́yìn obìnrin ọ̀fọ́ ọ̀rọ̀ òórùn òkú ìgbẹ́ òkú ìgbẹ́te ìyá náà ń jẹ ọkùnrin míì gan ìyàwó rẹ̀ ìyàwó gbogbo ayé tó bá ní kí ìyàwó rẹ̀ olóòjáàbù kọ́ máa bóra rẹ̀ yà ní ọlọ́run níjọ́ òun orí tó wọn èlò jáàbù ọlọ́run di orí tó sì lè máa fi bóra yóò di orí tó fi lè máa tọ́tẹ̀kì yóò jẹ́ orí nǹkan tí wọ́n fi lè máa bọ́ ṣe sí náà yóò jẹ́ orí tó fi lè máa gbọ́ máa lè fọ́kọ̀ ah àdánwò bẹ́nu òlú yìí àìmọye obi tó jẹ́ pé ṣèbẹ́ ẹgbẹ́ àkùtọ́ sílẹ̀ lóògùn sí ọmọ mẹ́rin ló bí wà lẹ́ọ̀dẹ̀ lọ ilé ẹjọ́ gbogbo ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ọ̀kọ̀ọ̀kan ló ní ọ̀kan dẹ̀ ti wà yunifásitì fún àwọn ọmọ lórí íńtánẹ́ẹ̀tì lọ gọ́ọ̀gùn lọ lóògùn stéèkì bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ ọmọ mẹ́rin ló bí ọkọ̀ kó ní mẹ́rẹ̀ẹ̀rin àlè ló ní wọ́n wá lóun fẹ́ lọ kọ́mọ fún bàbá wọn wọ́n dẹ̀ síwádìí lóòótọ́ wọ́n di pé bàbá kọ́ ló lọ wọn bàbá lọ́sẹ̀ ń tọ́jú kéde o irú ọkùnrin àáfà yóò dákú ni yóò dákú ni tàbí tí ọba dákú gan wo ọ̀sẹ̀ méjì kò ní lè jẹun tẹ́ ẹ bá fọ ìfọ̀pá rẹ̀ ọ̀wà ga orí rẹ̀ ọmọ wa orí ọmọ fọ gbogbo ara rẹ̀ ọmọ wa gbóná yóò ọmọ wa yàgbẹ́ gburu pé ah, irú ìnáwó wo lòun náà yìí òun tọ́mọ mẹ́rin tí wọ́n fi wọ yunifásitì wọn ìwá ìkan kó tiẹ̀ ní pé mẹ́ta nù wọn ìní tàlẹ̀ ìwọ ló lẹ́yọ kan tàbí pé méjì méjì àlè ni méjì ìwọ náà ni méjì àlè lọ́wọ́ ní kíni o ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ìlú burúkú tá a wà nìyẹn àwọn mọ̀nàfíkì náà sórí ibú wọ́n tọ́ parọ́ ọ̀sìn náà mọ́ta ní o ìyàwó Aisha wọ́n ló ṣe ìsìn náà wàláì manzanat court kò ṣe ìsìn náà lẹ́gbẹ̀ẹ́sẹ̀ ní ayé ẹ̀ kódà ń jọ́ tí ìwọlé ọkọ kò ṣe sìnà débi kọ́ wá wọlé ọkọ tó ń jẹ́ ìyàwó àná àwọn mọ̀láfíkì kọ bá àwọn ọ̀lọ́ ọlọ́run máa tí ó ṣe fún wọn sọ wá rí gbà tọ́rọ̀ wá rí báyìí ètè bá bẹ̀rẹ̀ wọ́n bá ń dètè wọ́n bá ń dètè wọ́n bá ń dètè àtìgbà náà dùn ní ni mọ̀láfíkì ò ṣe kíni o mo lè ta ta ló dá alẹ́ ta ló dá àwọn mọ̀láfíkì o Abdullahi gbónú wùmáyì gbónú sàlù Abdullahi gbọ́nà òwúrá yí gbọ́nà sàmì Abdullahi gbọ́nà òwúrá yí gbọ́nà sàmì olórí gbogbo lòwò ọ̀gá àwọn mọ̀nàfíkì ayé nù ẹ̀rí kó ṣe bẹ̀rẹ̀ látara ìlẹ́fẹ̀ẹ́ ipò láwùjọ tiwa náà àwọn èèyàn ń di mọ̀nàfíkì torí pọ́n nífẹ̀ẹ́ olórí <clears throat> ẹlòmíì bó tiẹ̀ máa tako àwọn ìjọ mùsùlùmí àtàwọn tó ń gbìyànjú àti máa fún ẹ̀sìn kí nílànà súnà òun náà sì rè ọ́ láwọn gọ̀rìgọ̀rì yúùrù ọ́ láwọn àwòrán Ísírẹ́lì tí wọ́n ń bẹ̀ lóhun náà òun náà nífẹ̀ẹ́ olórí ó nífẹ̀ẹ́ kóhun náà kọ̀ máa nìkan tẹ̀lé tí wàá lọ́wọ́ kù fún wọn náà ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ká sọ́ra fúnfẹ́ olórí ní mọ́sálásí ẹlòmíì fẹ́ jẹ ìmọ̀mú yóò máa wá dètè nítorí àti dámọ̀nà fìkì lẹ́yìn ládùúgbò ẹlòmíì fẹ́ jẹ́ chairman landlord yóò mọ̀ wá déètì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí náà ẹja sọ́ra o ọlọ́wọ́ ni wàmí náà nọ́ọ̀sì mọ́yẹ́kùlù amánàbẹ̀lá ìwábẹ̀lẹ̀ yàwó mi láàrin wàhálà O sọ níbẹ̀ yẹn yaani almunafikina àṣé ọ ń bẹ nínú àwọn èèyàn àwọn wo ni almunafikuna àwọn munafiki àwọn olójú èjì àwọn sọ̀bẹ́sẹ̀lú àwọn alágàmbégébè àwọn mọ̀náfíkì yìí kí ni wọ́n máa wá sọ àfáà wa àṣẹ́mínà làáwọ́sì wà láhásíràjì àwọn mọ̀náfìkì ń bẹ nínú house àti khazara wà máa ń kánà alá amúrì yìí àtàwọn tó bá tún ń tẹ̀lé ìlànà àwọn house àti àwọn khazara má ṣe mistake o àwọn tó jẹ́ mọ̀náfìkì inú wọn ni ò sọ pé alápọ̀lọpọ̀ wọn ti gba Islam òrìjínà irú nǹkan tá a sọ yìí òun làwọn àáfò onítẹ̀síìrì sọ àwọn gẹ́gẹ́ bí àáfà wa àbúlá àlíyà àwọn gẹ́gẹ́ bí àáfà wa alhassan àwọn gẹ́gẹ́ bí àfa àwa kọ̀tádà àwọn gẹ́gẹ́ bí àfa àwa sùdí irú nǹkan tí wọ́n sọ nìyẹn pé àsáwọn mọ̀náfì kí ni kí ni wọ́n máa wá sọ yẹ́kùlù àmàna billahi wa bil yawmil akhir wa ma hum bi mu'minin. wọ́n máa wá sọ lẹ́nu wọn pé agbọ́lọ́hún gbọ́ lódodo a nígbàgbọ́ òdodo sọ́lọ́hun agbàpọ̀ kan ṣoṣo lọ́lọ́hun alágbára lọ́lọ́hun òun ló dá sánmà àti ilẹ̀ òun ló dá gbogbo ayé wàbẹ́lẹ́ yá omi làáfẹ́ àtúgbà pé tá a bá kú tán wọ́n á jí wa dìde ọjọ́ tí wọ́n wà á jí wa dìde tá a wà á ṣèṣirò iṣẹ́ wa tí í ṣe ọjọ́ ọ̀gbẹ́dẹ àlùkìyàmà àgbà ọjọ́ yẹn gbọ́ wàmà ó ń bẹ̀rẹ̀ mọ́ mi ọ̀rọ̀ yá farabalẹ̀ gbà ní ọlọ́run wá ṣe nọ́fúlù ìmọ̀ pé àwọn èèyàn yóò ní gbàgbọ́ o àṣẹ èèyàn lè máa jẹ́ kèmí náà máa rò pé alhamdulillah sórí tó bá wù ọ́ ni o pera rẹ in tó ń pera rẹ tó ọba jẹ́bẹ̀ lọ́dọ̀ ọlọ́run wà láì tó burú jù nìyẹn nínú ọkọ̀ dáadáa kò ní àwa alùsúnà rè àwa alùsúnà wal jamaa kò ní àwa sálàfì rè àwa sálàfì yóò àáfà wà láì tó ọba pera rẹ ló kọ tí ìṣe sí àwọn tó ń pera rẹ̀ àkídà rẹ̀ kìí sí àkídà àwọn sàlàfì yóò kìí sí àkídà àwọn àfa alùsùnà wal jamaa ọ̀pàrọ̀ lọ́dọ̀ ọlọ́yìn sí alùsùnà kó o pera rẹ̀ pé àwa àmọ́mi ni rè àwa àmọ́mi ni àwa ìbádù rahman tó sì dá sí pé ìṣesí rẹ̀ ìṣesí ìbádù shaitan lọ́dọ̀ ọlọ́run èsì ìbádù rahman sórí àlè ìbúrọ́tù bẹ̀là amẹ́lì lábìl kọ́ọ̀lì àṣẹ nǹkan tó ṣe in addition to ń tọ̀ ń sọ lẹ́nu ni kìí ṣe ń tọ̀ ń sọ lẹ́nu lásán èèyàn lè máa sọ lẹ́nu tọ́ ọba tó wá ń fi ṣiṣẹ́ tiẹ̀ dá lọ́dọ̀ ọlọ́run sí wálẹ̀ bí ọmọ tẹ̀lé kúránì àti súnà. àmín. jama àṣẹ àlàyé tá à ń ṣe yìí àwọn mọ̀náfì kí wọ́n máa ń tọ́ da ṣùgbọ́n wọn àṣẹ bàbá wa Muhammad bin Salih Al-Uthaymeen àwọn wá ń ṣàlàyé nínú tẹ̀síìrù wọn pé àáyà yìí ó yẹ ká gbọ́ àwọn nǹkan yé nípa rẹ̀ sórí àwọn mọ̀náfìkì ní tí wọ́n ń sọ lẹ́nu yìí bàbá ní wọ́n ń sọ ní bìlìsáàlì lórí àhán lásán wà máa ń bì mú mi nínà áìbì kùlù bì í ṣùgbọ́n lọ́kàn àwọn àwọn àgbọ́lọ́gbọ́ lódodo ṣùgbọ́n lórí àwọn wọn ń sọ pé àwọn gbọ́lọ́gbọ́ sọ wá rí gbàgbọ́ òdodo àlìyí máa nù máa wà kọ́rọ̀ fìlọ́kọ́lbì wàsọ̀ dákọ̀ wúlá amẹ́l nǹkan tó jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ sínú gbáyà rẹ tíṣẹ́ rẹ wá wà in line níbàámu sí tó ń sọ lẹ́nu wà máa ń bì mú mi ní náà sórí wà máa ń bì mú mi ní náà ẹ̀kọ́ kan tó ń bẹ tá a fẹ́ rí kọ́ ń bẹ̀ àsórọrùn kọjá sí wípé èèyàn ó máa sọ̀rọ̀ kan lẹ́nu ọ̀rọ̀ tí wá ń sọ lẹ́nu yìí kò níròyìn ẹ la lápẹẹrẹ ẹjá ohun tá àfa àwa tó sọ àfa àwa làwọn mùnáfíkì ẹ̀mọ́ ohun tó ń sọ ọlọ́ọ̀ni rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ìdá ajá àkàlùmọ́ náà fi kọ́ ọ̀nà kọ́ àlọ́ náà ṣàrẹ́ ìnáyàrá ọ̀ṣun والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين sọ nípa mọ̀náfìkì mọ̀náfìkì wọ́n wàá bá nàbí sallallahu alaihi wasallam wọ́n máa wá sọ lẹ́nu wọn wọ́n ní rẹ̀ ànábì nashadu innaka la rasulullah àgbàtí inú tara tẹ̀mí tọ́kan pé wà ànábì òjíṣẹ́ ọlọ́run ni ọ́ àgbàrí pé òjíṣẹ́ ọlọ́run ni ọ́ wallahu ya'lamu innaka la rasulullah ọlọ́run mọ̀ tẹ́lẹ̀ fọ́jíṣẹ́ àwọn kọ́ ni wọ́n ẹ̀sẹ̀ máa sọ fọ́lọ́run láìtì rẹ o kẹ́nì kan sọ pé wàláì Muhammadu Buhari pírẹsidẹ́ǹtì Nàìjíríà ọmọ jẹ̀bi ṣé wọ́n lọ́ọ̀sì àwọn sọ fún wa àwa mọ̀ tẹ́lẹ̀ kọ́mẹ́ni sẹ́nitọ́ Isiaka Abiola Ajimẹ̀bi ni gómìnà Ọ̀yọ́ sí wọ́n lọ́ọ̀sì àwọn sọ yóò fún wa àmọ̀yún tẹ́lẹ̀ ọmọ tí wọ́n sọ yé àmọ̀yún tẹ́lẹ̀ ṣé ìwọ lọ́mọ wa sọ tọ́lọ̀ pé Muhammadu Rasulullah tọ́lọ̀ ń kẹ́lọ́ pé Muhammadu Rasulullah ní Suratul Fatihi

òkúrọ́ ni mọ̀nàfíkì o ẹ má bá wọn gbọ́ jama tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àròyìn wo láàfin wá máa dá mọ̀nàfíkì náà ibẹ̀ ń láàmà ti bẹ̀rẹ̀ lọ́la a ti sọ pé mọ̀nàfíkì wọ́n pín sí méjì a ní nìfàákún ìtìkọ̀ọ́díyó wà nìfàákún àmàlì mọ̀nàfíkì ìwọ náà máa gbọ́ mi mọ̀nàfíkì ń bẹ lára tiwa náà o bọ́yá wọn ni ṣé wọn ni bóyá èmi ni ọlọ́mọ jòjì mi mọ́jọ jẹ́ wọ ìwọ tó ọmọ parọ́ mùnàfíkì ni ọ ọmọ tó mùnàfíkì ni ọ tó di owó olówó wà láì wà láì ṣúwẹ́bí lálẹ̀ sí láì láì láì bí kí mo di wọ́n ló sì ní ṣùgbọ́n ní fáàkù tiẹ̀ ní fáàkù àmàlì ìwọ tí wọ́n fún ní owó tí wọ́n ní ọlọ́fi ra petro ra petro one thousand seven hundred fifty ọjọ́ fifty naira àpò ṣé mùnàfíkì kọ́ ni ọ wọ́n wọ́n gbàmọ̀ náà sí ọlọ́dọ̀ jàǹbá rẹ̀ kí ni jẹ́ mùnàfíkì ti amẹ́lí àti ti ìjẹ̀kọ́ ní ọ̀làlá ìlú ẹ̀ ṣùgbọ́n àyà tá a kà tẹ́yìn àyà wà mínà náà bàbá muhammadu bọ́nà sọ́lé àlùfẹ̀mí wọ́n bá ní yọ àwọn lessons derived from the verse àwọn ẹ̀kọ́ wo la rí kọ́ nínú àyà yìí alákọ̀ọ́kọ́ ni bàlágọ́tùlù Qur'an walfasohatul Qur'ani fi tẹ̀kùsíìmì arikọ́ńbẹ̀ pé a Qur'ani mọ̀ lágbèkalẹ̀ o ọlọ́run wá pín èèyàn sóyé láàyè tó já sí pọ́lọ́run ọba ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú àwọn mòmìnì sánpọ́nná lẹ́yìn ìgbà náà àwọn kèfèrí lẹ́yìn ìgbà náà àwọn mùnàfíkì nínú rẹ̀ anna al-qawla bil-lisan la yanfa'u lil-lisan

nínú àwọn ẹ̀kọ́ tá a rí dìmọ́ annal munafikina laisu bi mu'minina wa in qalu innahum mu'minuna asáwọn mọ̀náfíkì ẹ̀sẹ̀ ni ọlọ́run èso olùgbàgbọ́ òdodo kódà kan máa sọ bẹ́ẹ̀ lẹ́nu wọn lọ́dọ̀ ọlọ́run èso nìyí bákan náà <clears throat> bàbá wa ń sọ pé walakin alihu muslimon sáà lè pe mọ̀náfíkì mùsùlùmí bàbá nítò tó bá jásí wípé ibu rida bin islam al-islam al-dọ́ì fàwọn mùsùlùmí tó bá já sí pé islam ọ̀tá kákẹ́ ní pé fẹ́yàn kírun tó ń gbáwẹ̀ mùsùlùmí náà láàbò ìrìnàbí ṣùgbọ́n wà inú rida bin islam islam al-qal wal-badan falaysu bi mùsùlùmí tó bá jẹ́ islam ẹ̀mí ní àdìọkàn nígbàgbọ́ wíṣẹ́ mùsùlùmí òun bàbá ní lára rẹ̀ tá a gbọ́dọ̀ gbọ́yé nínú àyà yìí òun náà ni wípé ẹ̀ẹ̀rí àwọn mùnáfìkì wọ́n ní èdè makrul mùnáfìkì wọ́n máa ń dètè wà á nà um alu makrin wà kọ̀bíà eléte ẹlẹ́gbẹ̀ẹ̀wẹ́ òun làwọn mùnáfìkì máa sọra fún wọn bákan náà nínú rẹ̀ òun ni àtàáfù ara ẹ̀ ní ká máa sọ́ra ká máa wá sọ́ra bàbá nítorí pé tán bá sọ fún ọ pé fùlánú yáhdà lágbájá tó ń wòye léte ni o olójòrò ni o ọlọ́gbọ̀n ẹ̀wẹ́ ni o ìtumọ̀ ẹ̀ ni pé ó yẹ ká tó lékún ní ìmọ̀ sọ́ra má fọkànbalẹ̀ sí múnà sí kí o tọ́ ọ kówó bísínẹ́sì owó lè dojú bísínẹ́sì ẹ̀ o tẹ́ ẹ bá ní ọmọ àkówó mọ́sálásí ọwọ́ ó lè náà o tẹ́ ẹ bá lòun ni kọ́ máa darí àlámọ̀rí àwọn obìnrin ó lè máa fún wa lóyún kọ̀ọ̀kan o ẹ má fọkàn balẹ̀ sí múnà sí kí o irú wọn pọ̀ ní òjò wa o ẹja dúró bẹ́ẹ̀ lónìí tó bá wá dọ́là pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run á máa wá tẹ̀síwájú kí ni nǹkan téèyàn fi lè máa mùnáfìkì gangan yálà ní mùnáfìkì nínú ọṣẹ́ àbí mùnáfìkì nínú kíni o àdìsọ́kàn èèyàn láàmà lọ tó bá di ọ̀la àbẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo kó sọ wa di ọ̀la kó sọ wa di ọ̀la lọ kó sí alọ́mà nìyẹn náà kọ́mọ́ sí alọ́mà náà làlá haúlà wà náà kó wá tá ilà nílá ìlà ìlà ọdún subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk